kó máa bọ̀ a máa wẹ́kọ̀mù ẹ̀ a wẹ́kọ̀mù ẹ̀ torí náà ẹ jẹ́ kí yín ọba yín lọ́ba hùn ẹ jẹ́ wá bọ́ sí ọ̀dọ̀ àwọn ọlọ́rọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìjọ amadíyà àwọn ìjọ amadíyà àwọn ni ọlọ́rọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn là ń pè sí àkíyèsí lọ́wọ́. àwọn ìjọ amadíyà um, ní àná ní àná ibi tá a bọ́ ọ̀rọ̀ dé ibi tó ni. Naam ibi tá a bọ́ ọ̀rọ̀ dé lánàá lórí ìjọ amadíyà irọ́ amadíyà apá kẹtàdínlógún ẹ̀yin ìjọ amadíyà ọ̀rọ̀ yín ní bẹ lójú ọpọ́n ní àná Mirza Gulam Ahmadu nínú súra al-istiftah súra al-istiftah àti mirza gulam ahmadu tó gbà wá lọ́dọ̀ ọlọ́run kan táwọn ò tí ì mà àmọ́ tá a mọ̀ pé kì í ṣe Allah fún ìjọ rẹ̀ ìjọ amadiya ibi tá a bọ̀rọ̀ dé lánàá ó ní. aya mirza gulam amadu tó sọ pé ya kọmọrù ya shamsu anta minni wa ana minka ìwọ òṣùpá ìwọ oòrùn anta minni ara mi ni ìwọ ti wá wa ana minka èmi náà wá látara rẹ mirza gulam amadu. الكذاب مرزا غلام أحمد مرزا غلام أحمد الكذاب mirza gulam ahmadu alikazabu ògbólógbò òkùrọ̀ Adajal asòkùsẹ́sìn alimofsidu abẹ̀sìnjẹ́ abayéjẹ́ ó ní ń sọ̀rọ̀ wípé ya kọmọrù ya kọmọrù ya ṣamusu anta minni wa ana minka. ìwọ ìwọ òṣùpá ìwọ oòrùn àǹtà mi ní ara mi nìwọ ti wá wàhánà mi ń kà èmi náà wá látara rẹ tó bá dá sí pé Allah subhanahu wa ta'ala lẹni tó sọ̀rọ̀ yìí a kò lè jẹ́ òun kò lè jẹ́ òun láíláí ọ̀gbẹ́ni Mirza Ghulam Ahmadu yìí aládàáwó èèyàn ẹ jẹ́ a lọ sínú Quran ẹ jẹ́ a mọ ipò tí oòrùn òṣùpá àti àwa alára wa ipò tá a wà sí àlọ́ ò. àkọ́kọ́ náà nínú Suratul An'am Quran six verse one oh one Allah sọ ń bẹ̀ pé bàdí ùsàmà wà ti wà lárùdì anna yakunu lahu waladun walam takun lahu sahiba wa khalaqa kulla shay'in wa huwa bi kulli shay'in alim Allah subhanahu wa ta'ala ó ń ròyìn ara rẹ̀ fún wa nínú alukur'an wípé badi usamawati wal ard òun ni ẹni tó dá àwọn sámà àtilẹ̀ nípìlẹ̀ tí ò sí sánmà kan rí síwájú rẹ̀ kò sí ilẹ̀ kan rí síwájú rẹ̀ òun ni olùpilẹ̀ dá àwọn sánmà méjèèje àti ilẹ̀ méjèèje. àná yakunu lahu waladun báwo lọ́lọ́wọ́n bá ṣe fẹ́ ní ọmọ náà kò lè ní ọmọ wàlámtẹ̀kùn làwùsọ híbà ẹni tí ò láya. kò lè lọ́mọ ọlọ́run ò níyàwó o ànáyẹ̀kúnú láhùn wọ́làdùn èé ṣe tọ́mọ ó fi gbà fọlọ́run ìwọ tó ń péré lọ́mọ ọlọ́run ò ń tanra rẹ jẹ́ ọlọ́run ò níyàwó o ẹni tí ò níyàwó ò lè bímọ wákọ̀ọ́lákọ̀ọ́kúlá ṣe ìn ó sì dá gbogbo nǹkan ni ọlọ́run ọba àlekíọ́lá ó dá gbogbo nǹkan ni. anything yàtọ̀ sí Allahu ẹ̀dá ọlọ́run ni. wa huwa bi kulli alim òun sì ni olùmọ̀ nípa gbogbo nǹkan. ohun tá a fẹ́ mú bí àyà yìí ni pé wa khalaqa kulla shay'in ó dá gbogbo nǹkan. ṣé ń gbà tí ọlọ́run wá dá gbogbo nǹkan o ṣé mirza gulam amadu kò ríru àyà yìí ni kó tó wá máa sọ pé èṣù kan bò ń sọ̀rọ̀ ọ wá ń sọ pé ẹ̀ àǹtà mi ní ìwà ànà mi ń kà. bákan náà nínú súrọ́tùlì furqan Quran twenty five àyà kejì Allah tún ròyìn ara rẹ̀ ń bẹ̀ wípé alẹ́bí lahu múlíkù samawati wal ardi wàlàm yẹtẹ́kìrì wàlàdà wàlàm yẹkùn lahu sharikun fil múlík wa khalaqa kulla shay'in. faqaddarahu. تقديرا الذي له ملك السماوات الذي له ملك السماوات والأرض Allah ni ẹni tí ìkápá àti ìjọba àti ògo àwọn sánmà méjèèje àtilẹ̀ méjèèje ń jẹ́ tiẹ̀ mọ́lùkù sàmáwáti wal ardi ògo àwọn sámà àtilẹ̀ agbára tí ń bẹ ní sámà àtilẹ̀ ìkápá sámà àtilẹ̀ ti Allah ni walam yattakhidh walada kò wá sọ ẹnikẹ́ni dọ́mọ́ o kò sọ ẹnikẹ́ni dọ́mọ́ o walam yakun lahu sharikun fil mulki ọba ò sì ní sharik kò ní akẹgbẹ́ nínú ìjọba rẹ̀ ṣe ẹ ọlọ́run kan ní ọlọ́run bàbá ọlọ́run kan ní ọlọ́run ọmọ ọlọ́run kan ní ọlọ́run mímọ́ that is nonsense capital nonsense wàlámi ẹkùn láwùṣẹ̀rí ikùn filimulik nínú ìjọba ọlọ́run ọlọ́run bò ní sherik kò ní akẹgbẹ́ kò ní running mate kò ní colleague kò ní partner wàkọ̀lákọ̀ kùlà ṣéyìn ọlọ́run ọba ó dá gbogbo nǹkan pátápátá fákọ̀dárọ̀ húṣẹ̀kìdírọ́ ọlọ́run ọba sì prógrámù ìkọ̀ọ̀kan ẹ̀dá rẹ̀ bọ́lọ́run bá ti kàn dáadáa tàwa àwọn ènìyàn bọ́lọ́run bá ti ṣètò tiwa nù ètò tìsámà àtilẹ̀ ọ̀tọ̀ ètò afẹ́fẹ́ ọ̀tọ̀ ètò oòrùn ọ̀tọ̀ ètò òṣùpá ọ̀tọ̀ fákọ̀dára hu tẹ̀kùdírọ́ ọlọ́run bá program ó ṣètò gan-an fún ẹ̀dá rẹ̀ kọ̀ọ̀kan tó dá. tí yàn bá ya wèrè tán ráúráú kò ní máa sọ lẹ́yìn ìgbà táwọn aya ìtìgbà ń bẹ̀ kó wá máa sọ wípé Allah sọ pé oòrùn àtòṣùpá àǹtàmínì wàá nà mí ń kà yàtọ̀ sí pé mo sọ lánàá wípé oòrùn yẹn kì í ṣe oòrùn yìí gangan ni Mirza Ghulam Ahmadu gbàlérò ohun tó gbàlérò ní ara rẹ̀ pé òun ni òṣùpá òun náà ni oòrùn ok òun ni òṣùpá òun náà ni oòrùn ó wá ń sọ pé ọlọ́wọ́n bá ń bọ̀ òun sọ̀rọ̀ wípé ya kọ́mọ́rù òṣùpá o ya ṣámúsù oòrùn o à ń ara mi nìwọ́ ti wá wàhánà mi ń kà èmi náà wá látara rẹ ẹ̀yin ìjọ amadíyà ṣe é máa yọ nǹkan musa ṣe é máa ní tí ẹ̀ ń ròyìn yìí alọ́ọ̀. ọga yín ànábì yín ojise yín okpuru yín ọwá ní òun atọ nǹkan kan náà jọ làwọn àbí kí ni ìtumọ̀ ń tà mí ní wàá nà mí ń kà bí kò ṣe pé nǹkan kan náà jọ ni àwọn méjèèjì báwo ni alọ́ọ̀ àti mirza gulam ahmadu ṣe fẹ́ jẹ́ nǹkan kan náà tí ìbá gá sí pé orí mirza gulam ahmadu orí rẹ̀ ti gbálẹ̀. tí èyí bá gá sí pé nǹkan ti ṣe ọpọlọ rẹ báwo ni èyí ó sì pe rẹ̀ mùsùlùmí tí ó àmọ́ sọ pé à ń tà mí nì wà á nà mí ń kà sí àlọ́ọ̀. irú mẹ́ta irú mẹ́tàfọ̀ wo lẹ̀ ń sọ pọ́lọ́ ń lò láàrin yìí ẹ̀jẹ̀ àmọ́ gbogbo àwọn ànábì tó ti wá rí èwo nínú wọn lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ lọ́lọ́run wá ń sọ fún wípé à ń tà mí nì wàá nà mí ń kà. èwo nínú àwọn òbí sí ọlọ́run tí kùránì mú wá lọ́lọ́run bá sọ̀rọ̀ rí pé à ń tà mí nì wàá nà mí ń kà. ibo wa ni Mirza Gulam ti wá kan rú àwọn ọ̀rọ̀ jẹgbẹjẹgbẹ wọ̀nyí o àwọn ọ̀rọ̀ jágbajàgba àwọn ọ̀rọ̀ rádaràda wọ̀nyí. tó wá tún tó wá tún wá lórí láyà tí ń sọ pé ọlọ́run ọba ló bóun sọ ọ́ abà sẹ́ni tẹ́ ẹ̀tẹ̀lé náà nì ẹ̀tẹ̀lé áńtà mi ní ìwà ànà mi ń kà ẹni tẹ́ ẹ̀tẹ̀lé rè ẹ ti sì náà ẹ ti sì nàrà ọ̀rá o àfi kẹ́ ẹ padà sójú ọ̀nà padà irú ẹni yóò ṣe tẹ̀lé o. ìyẹn ó tẹ̀lé wọná ni o ẹni tí ń ròyìn ọlọ́run àtẹ̀dá ní ìròyìn kan náà à ń tà mí nì wàhánà mi ń kà kí lẹ fẹ́ túmọ̀ rẹ̀ fáyé irú mẹ́tàfọ̀ wo lẹ fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ nú gbólóhùn yẹn à ń tà mí nì wàhánà mi ń kà nítorí náà. ìsọkúsọ lọ̀rọ̀ yẹn irú ọ̀rọ̀ yìí kò lè jọ̀rọ̀ Ọlọ́run láíláí. ẹjẹ àtẹ̀wájú. Mirisa Gulam Ahmadu nínú súra al-istiftahu rẹ̀. fún ìjọ amadíyà rẹ̀ ọmọ mọ̀ tó sọ ọ̀rọ̀ kan ó ní Allah subhanahu wa ó sọ áyà kan kalẹ̀ fún òun wípé ìdájá à nasrullah wàǹtàhá amúrú zaman ìlàyínà ìdájá à nasrullah. وانتهى أمر الزمان إلينا ó jí ìbẹ̀rẹ̀ yẹn Qur'an ni nínú Qur'an ni Mirza Gulam Ahmadu ti jalè rẹ̀ ó jalè nínú Suratu Nasir Qur'an one ten Aya alakọkọ àyà alákọ̀ọ́kọ́. ohun tọ́lọ́wọ́n bá sọ nínú súrọ́tù nasir ni pé ìdájà ànàsùrùlọ́ọ̀hì wàlfàtẹ̀ ìdájà ànàsùrùlọ́ọ̀hì wàlfàtẹ̀ bọ́lọ̀ ń ṣe sọ ọ́ kalẹ̀ nìyẹn gula mahamadu ó lọ jí ìdájá ànásùrù lọ ọba fi ọ̀rọ̀ tiẹ̀ mí kún pé wà ń tà á amúru zamani ilayna. mirza gulam amadu má jalè kùránì mọ́ olè rẹ ti pọ̀ jù yé jalè ayọ̀ ọlọ́run mọ́ àṣírí rẹ ti tú. lẹ́yìn náà àyà míì nínú súra al-istifta ti mirza gulam ahmadu fún ìjọ amadiya ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé wàtámát kálímátù rọ̀bíkà wàtámát kálímátù rọ̀bíkà ó lọ́lọ́run sọ àyà yẹn kalẹ̀ mirza gulam ahmadu Ọlọ lọ jí gbólóhùn yẹn mú nínú àwọn àyà kan nínú Al-Qur'ani ni ó lọ jí àyà yẹn mú ó jí gbólóhùn yẹn mú nínú àwọn àyà kan nínú Al-Qur'ani ibẹ̀ ló ti jí wọn mú o ẹ já lọ sínú àwọn ibi tó ti jí mú. Alakọkọ ó wata wàtá mátíkálímọ̀tò bika ó jí mu ninu suratul am Quran six aya one one five wọn náà tí Allah ti sọ pé. ní ibi tí Allah ti sọ pé wàtàmátíkálí mọ́tò rọ̀bíkà sidikon wàhádìlán láàmúbádìlálẹ́kálí mọ́tì yìí wàhùwà sẹ́mi ńlẹ̀ àlìm. mínísà Ghulam Ahmadu ó wá bọ́ sínú súra Al-An'am Quran six aya one one five ó lọ yọ wàtàmátíkálí mọ́tò rọ̀bíkà ó fi yòókù lẹ̀